أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله A dá ọpẹ́ tí ó pọ̀ tí kò ní lópin fún Ọlọ́run. A tọrọ kí Ọlọ́run àti ìgẹ̀ rẹ̀ fún Ànábì Muhammad. Ìkẹ́ Ọlọ́run, ìgẹ̀ rẹ̀ kó kárí gbogbo àwọn ànábì Ọlọ́run. Ìkẹ́ àwọn ẹni àwọn àfáà wa, àwọn òbí wa. Kó kárí gbogbo ojú lọ́kùnrin lóbìnrin tí àwọn wò mí gbọ́ mi ní dédé àkókò yìí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ọlọ́run jẹ́ a ṣe ọ̀pọ̀lọpọ̀ jímọ̀ láyé. Ọlọ́run wọn ṣe nínú àdínì. Jẹ́ a wọn ṣe lórí ìmọ̀nà. Jẹ́ a wọn ṣe lórí òtítọ́ ọlá sallallahu alayhi wa sallam a máa ran ara wa létí ọlọ́run a sì tún máa tara wa jí nígbà tá a dá ọmọ ènìyàn lólùgbàgbé ọmọ ènìyàn ò ní máa rìn kórìíra ọmọ máa mì àní máa ṣe máa ṣe ká má níbi tá a kù sí ọlọ́run dodo bí a bá kù sí máṣá yìí á fi wá dodo bí a bá kù sí máṣá yìí fi wá dodo bí a bá kù sí ọlọ́mọṣá àforíjì wá ọ̀rọ̀ nípa muhasabatu nafs ìmọ̀ yẹrẹ ni wò ìmọ̀ àkáǹtì ara ẹni ìmọ̀ dára ẹni lẹ́jọ́ látàyé kí wọ́n tó dá ọ lẹ́jọ́ tó bá dijọ́ àkìyàmọ̀ òun la fẹ́ bára wa sọ ṣé wọ́n máa ń ṣe ṣé mi náà máa ń ṣe tó bá ti máa ń ṣe tẹ́lẹ̀ ǹjọ́ máa ń ṣe ǹjẹ́ bó ti yẹ kó máa ń ṣe lọ́ọ́ máa ń ṣe ẹ̀ nítorí pé àti bá àti lo ayé kan àkókò tí kálukú rí láìfẹ́ ara ẹ̀ mọ́ láìfẹ́ ọmọlàkejì là ń rí àwọn èèyàn dá àwọn èèyàn máa ń ṣe àwọn èèyàn máa ń sọ ọ̀rọ̀ ọlọ́rọ̀ la jókòó tì ayé aláyé la jókòó tì tá a máa bá àwọn èèyàn ọ́dìtì láìfù wọn ní pé bó ló ṣe ayé ẹ̀ sí bó ló sọ̀rọ̀ nì sí sórí sọ sórí ṣe nígbà tí lágbájá wa sọ báyìí kí n lágbájá fi wá fèsì fún un ọ̀rọ̀ ọlọ́rọ̀ ayé aláyé ńlá ń gbé ọ̀pọ̀lọpọ̀ ògbélé ayé ara tiẹ̀ tó bá yẹ twenty four hours rẹ yẹ̀ wò àkókò tó ní fún ayé aláyé ń bẹ pé àkókò tó lò lórí social media lápèjúwe kí ló fi ń ṣe kí n lágbájá sọ kí n lágbájá fi fèsì kí wàá ní tàmọ̀dó ń ṣe ẹ̀ wọ́n ní lágbájá ara mọ́tò kan wọ́n ní tàmọ̀dó kọ́ ilé kan wọ́n ní kinní kan ọ̀hún ṣà ń yẹ láìfọ àwọn èèyàn wò àwọn èèyàn àwọn èèyàn àwọn èèyàn o tí ì centralize láìfọ rẹ sórí ara tiẹ̀ attention rẹ àti focus rẹ kò sí lérí lórí ọkàn tiẹ̀ pé bó ló ṣe fẹ́ ṣe ìsìláhù ara rẹ ló ṣe fẹ́ túnra rẹ ṣe ló ṣe fẹ́ maintain ara rẹ láti lè bọ́dọ̀ lọ́n bá pàdé anabi sallallahu alayhi wa sallam wọn ni alkayisu man dana nafsahu wa amila lima ba'da al-maut ẹni tá a sọ kúrì rẹ pé tọ́gbọ́n tọ́mayé gbé wọn ni man dana nafsahu ẹni tó àkáǹtì rẹ ẹni tó gbé rẹ̀ yẹ̀wò tó wá ó criticize rẹ̀ ó dájú látàyé kí ni jẹ́ pé àìdájọ́ yìnyín pé dájú ni dájú ara rẹ ní balil insanu ala nafsihi basira ọmọ ènìyàn náà lọ́mọ rẹ̀ jù wàláwà máa àdéhà ó kàn lè máa wá wá ìyẹn lè máa wá wá wí kọ́ máa rẹ̀ lẹ́ni eré dọ́gbọ́n máa excuse fún rẹ̀ bẹ̀tù lọ́kàn rẹ̀ náà ìpalá ńjọ́ tọkàn bá kú pátápátá ọkàn tó ba ti kú tí èsì àlàyé pátápátá tó ti kú tí ò sẹ́mi ń bẹ̀ mọ́ òun nìkan ni yóò máa ṣe aburú tí ó sì máa sọ pé òrìlà aburú tó ń ṣe bẹ̀tẹ̀ ọkàn ọmọlúwàbí ó sì máa fura mọ́ pé ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan yẹn kò dáa ẹ̀ àmọ́ ń ṣe ṣèbóhùn náà sọ ní tí ọ̀dà sí mi ló jẹ́ kémi náà sọ ní tí ọ̀dà sí bẹ̀tẹ̀ ọmọ yìí pé ní tí ọ̀dà lòún sọ balil insanu ala nafsihi basira ọmọ ènìyàn rí rẹ̀ tán wàláwọ alùkọ́mà àzúzíra wàláwọ alùkọ́mà àvírà ó kàn lè déta kọ́ mọ wàwáwí kọ́ mọ ṣe bí ẹni rẹ ọmọ ìpè kọ̀kọ̀ wọn ọ̀dà sọ́lọ́hún gbogbo ẹni tó bá ti wá rí i pé láàrin òun àtọ́lọ́hún àìṣedéédé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ló fẹ́ fún ọ ní confidence láti mọ báwọn èèyàn wí kí ló fẹ́ mọ fún ọ confidence láti mọ sọ pé àwọn kan ọ̀dà nígbà tó bá rí bí okùn sí gbogbo ọjọ́ tó bá rí àṣìṣe ẹnìkan nínú ọ̀rọ̀ àbọ̀ bá rí àṣìṣe ẹnìkan nínú ìṣesí àbí wùwà kan tó kù díẹ̀ àtúnṣe o àfúnnímọ̀ràn àmọ́ tí ò ní jẹ́ òṣìṣẹ́ níbi àfúnnímọ̀ràn ní tí ò ní jẹ́ ọjọ́ra rẹ lójú níbi pa fẹ́ bá wí òun ni pé sórí mọ́mẹ́ǹtì tó ráṣìṣe rẹ̀ hàn kí wọ́n náà wá ara rẹ létí kí ni àṣìṣe tiẹ̀ náà ìkànnú àwọn àṣìṣe rẹ gbé wá sọ́kàn lásìkò òun pé èmi náà ṣe báyìí 1992 ó ti pẹ́ o ọ wà gbé wá sínú ọkàn rẹ bí ìgbà ṣẹ̀ṣẹ̀ ṣe tí forí rẹ̀ jẹun àbí ó forí rẹ̀ jẹun 2001 ó gbé wá sínú ọkàn èyí tó last week ó gbé wá sínú ọkàn nígbà tó bá compared to tẹnìkan tó ṣẹ̀ṣẹ̀ rí láìfi rẹ̀ lọ́ba máa ríra rẹ̀ bí gbà pé ọ̀rọ̀ rẹ̀ tún burú ju tiẹ̀ lọ kódà tó bá wá fún mọ̀ràn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló wá kú báwọn pétọ̀ dákun jẹ́ àyípadà o èmi tí ń bọ́ sọ̀rọ̀ náà dá o jẹ́ àyípadà o ẹ kó tó pẹ́ jù jẹ́ àtúbà o jẹ́ àtìtì padà sọ́dọ̀ ọlọ́run ìtẹríbọ̀ wà nù àtúnṣe rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ owó èrí láì fi ara wa mọ́ o láì fi àwọn èèyàn ìgbésí ayé àwọn èèyàn ló jẹ́ afẹ́ bára sọ̀rọ̀ nípa self assessment anabi sallallahu alayhi wa sallam ó ní alkayisu ẹni tó smart tí ó rí ju alkiyama tiẹ tí ó rọ tí ó rọ lọ́n bá dọ̀rẹ́ ń ju alkiyama tí ó rọ lọ́n bá ṣe tí ṣirò rẹ̀ ó fúyẹ́ onímọ̀ndáná nafsahu òun lẹni tó bá tètè àkáǹtì rẹ̀ látàyé tí ó dúró dejọ́ alkiyama tó ń dájọ́ rẹ̀ wa amila lima ba'dal maut accountability yẹn self assessment yẹn yóò fún ọ láǹfààní àti lè tún iṣẹ́ ṣe nígbà tó bá gbéra rẹ yẹ̀wò tó critically gbé ìgbésí ayé rẹ yẹ̀wò ọmọ wa rí bí gbàpọ̀ dáa àṣìṣe rẹ yóò máa tóbi lọ́kàn rẹ yóò máa tì ọ́ dídì pé ó yà ṣe sí nínú iṣẹ́ wọn nìkan náà àwọn ẹni rẹ tó ti lọ tí ó lè ṣàìsàn púpọ̀ ó sì lè gbà àwẹ̀ máa ṣe sàárà dáadáa àwọn èèyàn á bi pé ṣé kèé yín ni ṣé su yín ni like kí ló máa motivate yín débi pé ẹ á dàbí ẹni tí ah, ọlọ́run ò dóorun mọ́ ẹ dàbí ẹni tẹ́bi ẹ pa ó ní máa sùn ìmọ̀ rẹ̀ òun náà èèyàn lòun àmọ́ nǹkan kan lòun máa rántí tí máa ń motivate òun tí máa ń motivate òun tí máa ń motivate òun ó ní sẹ́rí tóun bá sàárọ̀ tó bá fẹ́ dalẹ̀ tí ilẹ̀ bá ṣú tóun bá fẹ́ sùn ọ̀wọ́n wàá gbé e yẹ̀wò pé lénìí kí làwọn nǹkan tóun ṣe tọ́ da lénìí kí làwọn nǹkan tóun ṣe tí ò da sára àwọn nǹkan tóun ṣe tí ò da yẹn ọkàn òun kì í tan òun jẹ ọlọ́run dá ọkàn tí máa tan níjẹ fẹ́ lómi ọkàn rẹ̀ ó tan ni ọkàn rẹ̀ ọmọ kódà ẹlòmíì bá ti ń sọ̀rọ̀ yìí nìsín yóò mọ̀ bí rẹ̀ pé ẹdún náà kìtì á ní àṣìṣe tèmi àti ibi tèmi kù sí wàláhì yọ̀ wá ti yọ̀ wá ti àwọn kankan tí ò ní ìtumọ̀ kan ní màá kà pé ẹ̀yìn rò pé mo níbi tí mo kù sí tó nǹkan kò kàn ní lè sọ síta pé òun ò níbi tó òun kù sí ni àmọ́ kò gbà kò gbà nú ọkàn rẹ̀ pé òun níbi òun kù sí ọkàn rẹ̀ ti kú pátápátá tọ̀rọ̀ rẹ̀ bá rí bẹ́ẹ̀ o ti kú pátápátá ọkàn ọkàn rìn láàrin àwọn àlàyé ni òkú ni ọ tọ̀ bá mọ bí o kù sí èèyàn mọ mọ bí òun bá kù sí ni ṣé orí bó bá ṣe wá lè kà á sí tọ́run kí mo kù sí báyìí mo kù sí báyìí mo kù sí bó bá ṣe mọ̀ ọ́n kà sí tọmọ ọkàn rẹ wò finifini sí bẹ́ẹ̀ ni ìmọ́lẹ̀ wà nù ọkàn rẹ sí ní tó kàn kù ní pé kọ́ ọmọ ṣe táwọn bá lé lérí àmọ́ téèyàn ọ̀bá mọ̀mọ́ tí ò rí ìka mọ́ pẹ̀lú ògo ọlọ́run ń tọ̀ ń dòkú bọ̀nà àfààní ní òun wàá ka ka ka ka ka kóhun tó sùn pé àwọn sọ̀rọ̀ báyìí láàárọ̀ sí lágbájá òun rò pọ̀rọ̀ òun dáa òun fèsì báyìí òun ó sojú òun tí lágbájá fi ṣàwàdà báyìí tó fi sọ̀rọ̀ bàjẹ́ sọ́lọ́hún ọ̀rọ̀ tí ọ̀dá ni yọ wá ka gbogbo àwọn láìfi yẹn yọ ká ká ká ká tóun bá ti wá kà kíní yẹn ò ní fóun láyà balẹ̀ láti lè sun oorun àlàáfíà lọ́wọ́n bá tún dìde pé ọ̀dọ́ ohun tí ì ṣe nǹkan kan nù iṣẹ́ lọ́wọ́n bá tún mọ́ lọ́wọ́n bá tún mọ́ ṣiṣẹ́ sí pé ntọ́sọ̀ òun dẹni tí ń ṣiṣẹ́ bí aago nu ntọ́sọ̀ òun dẹni tí ń ṣe náfìlà tí ò tán bọ̀rọ̀ tọ́sọ̀ òun dẹni tí ń gbàwẹ̀ tí ò tán bọ̀rọ̀ ní pé òun máa ṣe muhasabatu nafs wọ́n nìkan nínú àwọn ẹni eré tó ti kọjá Imam Ahmad rahimahullah ló fi ìtàn rẹ̀ sínú tírà az-Zuhd kitabu az ó kú ìtàn rẹ̀ ń bẹ ó ní ìrántí ó kọ àfáà náà mọ̀ bóyá Ibn Ibrahim temi. Ibrahim Taymi wọ́n ní ó ní ó jẹ́ olùjọsìn tí máa sin púpọ̀ máa sin sin òun gbádùn bẹ́ẹ̀ òun jẹ gbogbo èso àti tọ́jú tọ́lọ́run ní fún gbogbo àwọn olùgbàdúrà lálìjẹ́ náà òun mọ imagination yẹn máa wá fóun kété tí imagination yẹn bá wá fóun tán ni imagination mi ò tún wá fóun ké òun bára àwọn nù náà ìyà ń jẹ òun nínú náà ara ni òun gbogbo ìyà tọ́lọ́run describe nínú alukur'an fún ọmọ náà lọ́wọ́n bá túmọ̀ imagine pé ń ṣe òun lọ́wọ́ ah ẹ̀rù ọba bá òun ìnira yẹn òun fẹ́ lè mọ fílì ẹ̀ látàyé ó ní tọ́ba tí òun bá ti wá bára àwọn ní mọ́mẹ́ǹtì yẹn ńlọ wọn máa bira àwọn léèrè pé ókè o tóun bá tiẹ̀ wá jọmọ náà tó bá ṣẹlẹ̀ pé òun bára òun nu náà tóun experience gbogbo ìnira yìí tó tọ́ kí ni nǹkan tóun mọ̀ tàn mọ́ nígbà yẹn láti ní láti fi lè correct position òun òun wà ríra àwọn dá lóhùn pé kò sí tọ́mọ náà máa ń fẹ́ tán bá ti wọ́ná tọ́tayọ pé kí wọ́n tiẹ̀ láǹfààní àti wá lójọ́ kan láyé tí wọ́n máa sọ fọlọ́n pé kọ́lá rọ́bìrì jìhàn ọlọ́run dá mi padà sáyè làálì àmọ́lù sọ̀lẹ́ hànfìmọ̀ tarakt bóyá ẹ tiẹ̀ fi dán mi wò bóyá tí n bá délé ayé bóyá màá ṣe rere tọ́lọ́hún nìkan la kò possible mọ́ á já sí pé impossibility tí ọmọ náà mọ wá ń gbà náà òun sì láǹfààní rẹ̀ nísìn ẹjọ́ òun fẹ́ kan ṣiṣẹ́ sí i ntọ́mọ náà mọ wá láti lè fi rectify position tó ti bá rẹ̀ tó tí ó fi sọ rẹ̀ dọ́mọ àlìjẹ́ náà opportunity rẹ̀ ń bẹ fóun báyìí ẹjọ́ òun ò ṣiṣẹ́ sí lòun ọba máa ṣiṣẹ́ sí lòun ọba máa ṣiṣẹ́ sí á já sí pé self assessment ká máa assess ara wa ní gbogbo ìgbà òun ni motivator ńláńlá torí yóò ju ọ̀rá ṣiṣẹ́ ara rẹ̀ tó o bá critically review ìgbésí ayé rẹ yóò jẹ́ ọmọ ọmọ ibi tó kù sí tó bá ti mọ bí o kù sí o lè ṣiṣẹ́ àwẹ̀ àwẹ̀ Ramadan àtàwọn àwẹ̀ náfìlà tó tóbi lójú rẹ ti máa dàbí pé kò easy yẹn ń ṣe ni ó máa rọrùn fún ọ àwọn yẹn mọ̀ sọ fún ọ ká ah, ẹ dáwọ̀ ìdú ẹ mọ̀ rú ò ní ò ní fìlẹ̀ sí nkankan tó ní pẹ́sẹ̀ rẹ bó ṣe pọ̀ tó lòún rò wọ́n máa sọ pé tàhájùdù yìí ti ń pọ̀ jù ò ní rí mọ́ ẹ̀ṣẹ̀ rẹ lókùtọ́ ọmọ rí yóò jẹ́ kí gbogbo ìjọsìn rẹ àti sàárà rẹ àti gbogbo wàhálà rẹ lójú ọ̀nà ẹ̀sìn yóò jẹ́ ọmọ kéré lójú rẹ̀ muhasabatu nafs self self assessment motivator ńláńlá ni ti jẹ́yìn ó tètè dọ̀rẹ́ ọlọ́run àfi ká fi sínú ẹrù wa anabi fi ni alkeyis ẹni tẹ́lẹ̀ tálẹ̀ ló smart dáadáa nínú àwọn èèyàn man dáná nafsahu ẹni tó account rẹ̀ ó dájú rẹ̀ wàá mi làlìmọ̀ bá dàlmọ́t ìdájọ́ yẹn wá jẹ́ kó ṣiṣẹ́ ó ṣiṣẹ́ takuntakun fún tí ó bá pàdé lẹ́yìn ikú wàl àhámọ́kù ẹni ó ponú jù ẹni ó ponú jù man atba nafsahu hawa'u ẹni tó yẹ kó gbogbo ntọ́kàn rẹ bá ti ń fẹ́ náà ni máa fi ẹ̀mí rẹ fún láti tẹ̀lé gbogbo ntọ́kàn rẹ bá ti ń dìmáàndì fún pé ó yá búlágbájá ó yá sọ̀rọ̀ sí tàmàdò yọ dẹ̀ lọ́ọ́ ṣe é lẹ́ẹ̀kan náà man àtibá anafsa huha wa òdodo tí bá ti ń wọn lẹ́mí nípa ẹlú lágbájá ń jìbìtì ó yá ẹ lọ́ọ́ yan tàmàdò lálẹ́ yóò sì rí i pé òun ṣe wàtàmánà alàlá tòun ti bẹ́ẹ̀ ń tún ara kan lọ́dọ̀ ọlọ́run pé ẹnì tẹ́bá ní èyí sẹ́ni eré tù bínú ẹ ṣe lè máa pè mí lẹ́ni ibi ẹ̀yin náà dáa yóò tún yarí mọ́ yín lọ́wọ́ pẹ̀mpẹ̀ bù bẹ́ẹ̀ sì ni kọ̀kọ́ rẹ̀ sí ọlọ́run ọ̀dà Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu nínú àwọn ẹ̀kọ́ tí ó dá aráyé kó tó fayé lẹ̀ ó ní hasibu anfusakum ẹ̀yin ènìyàn ẹ àkáǹtì ara yín ẹ àṣẹ́sì ara yín kọ́bùlà àǹtù hasabu kó tó di kọ́ lọ́wọ́n ọba yín yẹ̀ wò tètè bẹ́mi rẹ̀ wí kó tó di kọ́ lọ́wọ́n ọba ọba wí wazinu anfusakum kọ́bùlà àǹtù zanu wọ́n náà gbéra rẹ̀ sórí òṣùwọ̀n kótó di pé wọn gbèsè rẹ sórí òsùn ọjọ́ àkìyàmọ bíra rẹ lẹni tá tó ń gbọrọ mi mọmẹǹtì yìí pétọ bá fàyè lẹ báyìí ọlọmọbọ alẹmi gígùn tá a bá fàyè lẹ báyìí tẹnu náà lọ lọ àbálẹjẹ náà bíra rẹ ní béèrè ìbéèrè tó simple ni ìdáhùn rẹ náà gbólóhùn kan ni kò ní di story gbólóhùn kan ni iná lọ lọ ni àbálẹjẹ náà wọn nù mí kan lẹ pé ha mi ò rò pé àlìjẹnà ẹ máa easy tó bá rí bẹ́ẹ̀ ajá sí pé ìṣepọ̀ wájú rẹ tó yẹ kó kò tí ì sásìkò fún àwàdà kò sí ìsẹ́yìnà amúra jídùn kò tí ì sásìkò fún ìsinmi iṣẹ́ pọ̀ wájú wa tó yẹ ká ṣe wàtẹ́sẹ́yìnà lil ardil akbar umaru ní ẹ palẹ̀ mọ́ ẹ mọ́ múra kalẹ̀ fún ìjọ kójọ ìjọ kójọ tí ó tóbi jù tọ́lọ́run sọ pé yawma idhin tu'radun nínú suratul Haqa àyà eighteen yawma idhin tó bá dijọ́ náà máa kó gbogbo yín jáde la takhfa minkum khafiya kò sí ní tí ó pamọ́ kò sẹ́ni tó lè sá pamọ́ nù yín kò wá sí ní tí ó sá pamọ́ lára yín kò sí ní tí wọ́n sàpamọ́ nínú iṣẹ́ yín ó kéré ó tóbi gbogbo ẹ̀ lẹ́bàá nù rẹ́kọ̀dù yẹn ọlọ́mọ sà fíjọ́ àlùkìyàmọ̀ kẹwàá o fíjọ́ àlùkìyàmọ̀ sàánú wa tá a bá àṣẹ́sì àwọn student ẹ rí i pé nínú ètò ẹ̀kọ́ lọ́wà assessment ẹ àṣẹ́sì student tẹ́ ẹ bá lecture wọn ní parí lesson yẹn gẹ́gẹ́ asila stiabiya tí lárúbá máa ń pè ní asila stiabiya àwọn ìbéèrè tá a fi máa ń mọ̀ sọ àwọn ọmọ yìí gbọ́n tá à ń sọ látàárọ̀ yìí àbí wọn gbọ́ yìí gbọ́dọ̀ wá ń bẹ̀ ẹ pé assessment quick one tẹ́ ṣe kẹ́ ẹ tó parí lecture yẹn tẹ́ fi mọ̀ pé dúdú tí ń rò lẹ́jọ́ láti bí thirty minutes láti bí forty minutes ǹjẹ́ ń wọnú làákàyè wọn gbọdọ̀ wá ń bẹ̀. tó bá tí wàá dé ńjọ́ kejì tó fẹ́ bẹ̀rẹ̀ lecture kejì o tún ní láti assess lecture tàná ṣé wọn ò tí ì gbàgbé muhasaba ni ẹ̀ ń yẹ̀ wò ni ẹ gbọ́dọ̀ sọ dúdú tán pè ní assessment di ìgbà tẹ́ exam bá dé ẹ bá ń tẹ̀ lérò pàdé látọ̀dọ̀ àwọn student feedback tẹ̀ lérò lẹ́mọ̀rí àṣé tán pè ní tẹ́gífì àrọ́jìn hàn àṣé gbogbo ń tà nǹkan wọn láti jọ yóò yé wọn kò wá ní sàǹfààní mọ́ tó bá dìgbà yẹn lẹ tó mọ̀ lẹ́tọ̀ á rí i pé tíṣà tó tíṣà tá a sọ pé a fail teacher tíṣà tí ọmọ yẹn kọ́ òun nìyí tí mo dúró de exam kó tó mọ kó tó lè evaluate àwọn student yẹn tó bá ti ń parí lecture lẹ́ẹ̀kan náà ló ti mọ̀ mọ́ ta ló yé ta ní òye nu wọn tó bá dijọ́ kejì kó tó bẹ̀rẹ̀ lecture kejì ló ti mọ̀ lecture tàná ta ló ta ní ọ̀gbàgbé nu wọn weekly assessment ó tún máa wà ó tún máa fún wọn ní homework tó fi máa mọ ṣé n tó kọ́ wọn ṣé wọn ṣá gbàgbé ṣé wọn ṣá gbàgbé lọ́lọ́run ní fadhakir fa inna dhikra tanfa'ul mu'minin assessment yẹn la máa ṣe fúnra wa máa ṣe fúnra rẹ lójoojúmọ́ gbéra rẹ síwájú Qur'an gbéra rẹ síwájú sunnah nabi sallallahu alayhi wa sallam máa wá question ara rẹ pé ń bo lọ wà ìkànnù àwọn ẹni eré tó ti kọjá lọ wọn náà bí pé bó nìyẹn ṣe máa mọ̀ pé ni ọlọ́run lòun ẹ Hasan al-Basri náà ni ẹni pé bóun yẹn ṣe máa mọ̀ pé ẹni rẹ lòun ó ní gbéra rẹ síwájú Qur'an àti hadith kó fi lè mọ níbo lòun lọ tó bá dijọ́ àkìyàmọ̀ gbéra rẹ síwájú ntọ́lọ́hún fẹ́ àti ntọ́lọ́hún ọ̀fẹ́ wàá wo bó ṣe comply sí bí o bá ṣe comply sí compliance rẹ àti ìtẹ̀lé tọ́lọ́hún tànẹ́bì rẹ ní ojúwe níbo lòun lọ ẹ pé tí n bá kú lè ní ṣáàlì jẹ́ náà ní lọ ní àbí iná béèrè lọ́wọ́ ara rẹ bó o ṣe rí sí Qur'an njó ló ti ka Qur'an gbẹ̀yìn tọ́ bá ń kà gbogbo ṣe àtìmọ́ṣe ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó ló ṣe ń comply pẹ̀lú ẹ̀ sí inú ojú ibi tó ń lọ so kálukú ó easy fún wa láti mọ result ta lọ́mọ náà ta lọ́mọ àlìjẹ́nà ó easy fún wa lọ́n ṣe wa lọ́mọ náà ṣe wa lọ́mọ àlìjẹ́nà má ṣe wa lọ́mọ náà ṣe wa lẹ́nu ìkẹ́ ọlọ́run má ṣe wa lẹ́nu ìbínú ọlọ́run ìgbìyànjú wa nìyẹn kọ́lọ́mọṣàjẹ́ ó di òótọ́ mọ́ wa lọ ìkànnà àwọn ẹni eré tó ti lọ Hasanul Basri òun ló sọ fún wa pé kánà ashabu nabi sallallahu alayhi wa sallam wọ́n máa sọ pé àwọn sàbí ànábì ó ní wọ́n máa sọ pé man sarrahu an ya'lama ma lahu indallah ẹni tó bá fẹ́ mọ dédé iṣẹ́ wo lòun ti ṣe pamọ́ sọ́dọ̀ ọlọ́run dédé iṣẹ́ wo pé dédé àkáǹtì wo àkáǹtì mi lọ́dọ̀ ọlọ́run dédé iṣẹ́ wo ní bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ tí mo tiẹ̀ lọ́dọ̀ lọ́dọ̀ ọlọ́run falyanzur ma lillahi indahu wo ń tọ́lọ̀ náà ní lọ́dọ̀ rẹ̀ ẹn àkáǹtì ọlọ́run ti ń bẹ lọ́dọ̀ tiẹ̀ náà wo èlò ní bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ yẹn ni lọ́lọ́run ṣe tó ọkàn rẹ̀ bó lọ́lọ́run ṣe tó ìgbésí ayé rẹ̀ pé ayé rẹ ayé rẹ ǹjẹ́ o fọlọ́n sínú ayé rẹ ǹjẹ́ o fọlọ́n sínú ètò ìgbésí ayé ètò níná lílo rẹ ètò jíjẹ mímu rẹ ǹjẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ tó yẹ sí pé tán bá ṣe wáàsí fún ọ pé haramu ni ká máa jẹrú nǹkan báyìí ọ̀run pé wàhálà yín ti nǹkan ni haramu ni ká máa lu jìbìtì haramu ni iṣẹ́ tó ń ṣe yìí bá òfin wa kò sí nínú jíjẹ mímu nínú ètò ayé ó sínú ètò ìgbésí ayé rẹ̀ ẹ dédé ibi tó fọlọ́run sí yẹn dédé ibi ẹni náà nìwọ náà mọ lọ́dọ̀ ọlọ́run ọba ọba àlekè ọlá ẹni dodo ẹni tó bá fẹ́ mọ bó ni òun ṣe tó lọ́dọ̀ ọlọ́run àti bóun ṣe mọ lọ́dọ̀ ọlọ́run kó béèrè bó lọ́lọ́run náà ṣe mọ ní ọ̀dọ̀ tòun dédé nǹkan wo lọ́lọ́run ní lọ́dọ̀ rẹ̀ wáàbù ibn munabi wọn lọ sọ pé inna fi hikmati ali dawud nínú àwọn ọgbọ́n táwọn kọsẹ̀ bá nínú àwọn ìwé láíláí àtàwọn ìwé jọ̀njọ̀n tí wọ́n lá nàbì dawud alayhi salatu wasalam àtàwọn aráalé rẹ̀ táwọn bá nù ìwé wọn wọ́n nínú àwọn ọgbọ́n náà ní pé wọ́n sọ pé hakun alala akili ó tọ́ fún gbogbo ẹni tó bá ní làákàyè alayekfola and arba'in sa'at wákàtí mẹ́rin ó gbọ́dọ̀ fi ṣeré láyé rẹ̀ nǹkan mẹ́rin àkókò mẹ́rin kan bẹ tá ń lò láyé ó gbọ́dọ̀ fi wọ́n ṣeré sa'atun yunaji fiha rabbahu àkókò tó o bá fi ń bọ́ lọ́wọ́n ọba dùn òkò tó o bá fi ń bá a sọ̀rọ̀ àkókò oorun àkókò àwẹ̀ àkókò gbogbo àkókò jọ́sìn pàápàá àtàkókò náfìlà ó fi ṣeré àìsùn gbàgbé ẹ̀ wàsán àtúnú yóò há síbu fi hà nafsahu àkókò orí ọ̀gbọ́dọ̀ fún fún fún kọ́ sọ pé o ní tight schedule kọ́ ọmọ ní time fún self accountability self assessment lójoojúmọ́ kó o tó sùn kó o tó sùn bíra rẹ pé ṣé o dọ̀tọ́ ọlọ́run sí lé nìyẹn àbọ̀ dọ̀rí ọlọ́run sí ìyẹn jẹ́ lẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ni wàsán àtúnú yufdi aw yaqdi yufdi fiha ila ikhwanihi alladhina yukhbirunahu bi uyubihi àkókò kẹta la àkókò tó máa fi bá wọn rẹ̀ ṣe àwọn ọ̀rẹ́ wo àwọn ọ̀rẹ́ tí ó mọ sọ láì fi rẹ̀ fún ọ kì í ṣe àwọn ọ̀rẹ́ tí ó sọ dọ̀tọ̀ ọlọ́run àwọn tó bá rìn tó mọ tara wọn mọ̀nà àwọn tó bá láṣìṣe wọn sọ fún ọ pé àṣìṣe lélẹ́yìí ọ̀rọ̀ tó sọ bó ṣe sọ̀rọ̀ sí màmá rẹ̀ yàn dá ọ̀rọ̀ tó sọ sí ẹni tó béèrè owó lọ́wọ́ rẹ̀ lẹ́ẹ̀kan yàn dá lọ́wọ́ apologize tètè ṣàtúnṣe irú àwọn ọ̀rẹ́ àti àkókò kan tó jẹ́ sí pé ńlọ́ máa fi tọ́jú ara rẹ̀ ni àkókò tó fi ilẹ̀ láàrin wa àti gbádùn ayé kò sí ẹ̀sìn ò pé ká má gbádùn ayé o ẹ̀sìn ò pé ká má wọṣọ rí àsìkò tí wọn náà fi tọ́jú ara rẹ̀ tó fi wá jíjẹ tó fi wá mímọ́ fàyínà havi hisan nítorí tó bá lọ jọ́sìn jọ́sìn tó fàkókò yìí lẹ̀ ẹ̀ àwọn nínú àlàsà ìrìsàn àti àkókò yìí ló fi ran gbogbo àkókò yòókù lọ́wọ́ bí wọn bá ní jọ́sìn tó bá dáa tó bá mọ Ọlọ́run sìn dáadáa ń tó dáa jẹ yẹn ló aláàlí jẹ ni o wa ẹ eh, wa ijimamul kulub náà lọ́kàn rí o fi pàdé sọ́dọ̀ ọlọ́run wa hakun ala mọ́mìnì ẹ̀tọ́ dẹ̀ ni, fún gbogbo mọ̀mìnì à ń yà àrífà zamana gbogbo ayé tó ń gbé yé aburú ayé yìí àti gbogbo ntí ó kó sínú gbọ́ yé dáadáa social media tó wà tó ń sọ ọ́dọ̀ rí ọlọ́run ní àbọ̀tọ̀ ọlọ́run gbọ́ yé dáadáa kó o tó máa tẹ̀rí síbẹ̀ wáyà fadọ̀lì sànà hù sọ ahọ́n rẹ sọ kọ́mẹ́ntì rẹ sọ ntọ́ nínú ọ̀rọ̀ wàyó kúbílù àláṣà nìyí mójútó láìfọ ààrẹ lágbájọ ọ̀dà lágbájọ iṣẹ́ níire ó ti dájú àwọn èèyàn lọ gbá ẹjọ́ ara tiẹ̀ ń kọ́ àṣẹ̀ṣẹ̀ ara tiẹ̀ náà o ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ní wọ́n bá pàdé nù tíra anabi dawud nìyẹn èyí náà la fẹ́ fi ran ara wa létí ọlọ́run la fẹ́ fi tara wa jílé ni ọlọ́run yóò ṣe mí láǹfààní o kó ṣe dúdú ẹ̀yin tẹ́ gbọ́ náà ní àǹfààní ẹ mẹ́gbàgbé pé ní níjímọ̀ ẹja kasuratul káfí káṣà sàlájú tó pọ̀ fún anabi subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.